أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن نبينا محمدا عبده ورسوله عباد الله إن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعظني الله وإياكم منها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 فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم عداء فألف بين قلوبكم فأصبحتم بنعمتي إخوانا وقمتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون وأستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا توبوا إلى الله استغفروه توبوا إليه إنه هو التواب الرحيم التائب من الذنوب كما لا ذنب له توبوا إليه إنه هو الغفور الرحيم الحمد لله وحده ثم الصلاة والسلام على رسوله وعلى آله وصحبه ومن والاه ọ̀pẹ́ni fún Allah subhanahu wa ta'ala wọ́n lápapọ̀ jẹ́ alhamdulillah alhamdulillah alhamdulillah rabbil alamin ọlọ́wọ́ adúpẹ́ fún ọ látara orí rẹ lára wa lórí wa ìbùkún rẹ bí ọ̀dá ìgbà kankan sí ìrẹ náà lọ́ba tí o ní agbára lórí gbogbo nǹkan yaf'alu fil makhluqi ma yasha'.

tábà ń fọkàn bá lọ à ń sọ nípa àwọn sẹ́tẹ́nì kọ̀ọ̀kan wa tá a ṣe èyí tí ó mú wa rí àlìjáná ọlọ́run tó jẹ́ pé ní kálukú wa là ń sáré ẹ̀ ọlọ́run abiọ́ mọ́sálásí wa ní ọmọ àlìjáná wọ́n ti wá lọ́mọ náà ọ̀la àti tóbi ìrẹ́ ọlọ́run gbogbo iṣẹ́ tá a ṣe tá a fi wọ iná ọlọ́run ọlọ́run mọ́jà á ọ̀la àti tóbi ọlọ́run. Ah, ọ̀dọ̀wọ̀ kálukú wa nínú àwọn sẹ́tà ṣe táàfi wàdìjà ń lọ ọlọ́run ọ̀pọ̀ táàfi ní wọná omi ìbẹ́ńbẹ́ táàtì fò táàkàkún aṣọ́jú ẹ̀dá anábíwá Muhammad olóhùn rí arákùnrin kan yàtàkọ́lá bufilijanna ń lọ tí ń bọ̀ nínú àlìjánà bọ́ jókòó láàyè kan ó tún láàyè míì ń gbádùn nínú àlìjánà ọlọ́run. kí ló mú lọ́mọ àlìjánà tí ó fi wọná káwa náà mọ́ náà ti olóore wọ́n ní tó ṣe ju wípé fi ṣẹ́jára ti ń kọta àhà ó tó kọ́ bọ̀ lórí kíkà tọ́nà sójú ọ̀nà tó lè máa dí àwọn èèyàn lọ́wọ́ láti kọjá lọ́mọ wa lò ṣẹ́jú díẹ̀ ń bẹ́ ọmọdé rẹ̀ ó fi ó wọn ó fi ré ogbẹ́ àgbọ̀dọ̀ fojú rénà sí olóore àgbọ̀dọ̀ fojú kánwa gbogbo sẹ́tà ṣe tí ó jàǹfààní fọ́mọ́níyà ó lè gbé àwọn ọlọ́run ó lè má jàǹfààní fọ́wá tọ́jẹ́ pẹ́lú míì ni ó jèrè ẹ̀ táwọn wà tara rẹ̀ wà jẹ́nà ọlọ́run ọ̀dọ̀ wọn kálukú wa ẹ̀jẹ̀ kàmọ́ra olóore èèyàn gbádùn ìlọ aláìsàn a máa jẹ́ èèyàn ó wà lìjánu ọlọ́run nínú àdísì dátúwájú ẹ̀dá tó tún gbà fún wa nígbò míì ó ní mọ̀nà àdàmọ̀ rídọ̀n àwòzára àhàláwù lílà gbogbo ẹni tó bá lọ bí aláìsàn wò tàbó ṣèbẹ̀wò ọmọ ìyá rẹ̀ kan nínú ẹ̀sìn tó ṣèbẹ̀wò ẹ̀ torí tọ́lọ́hùn kì í ṣe pọ́fẹ́ gbà kankan lọ́wọ́ ẹ̀ kì wà kankan lọ́dọ̀ torí lọ torí tọ́lọ́run ló fi lọ bẹ̀wò dáadáa wùmùnádìn ànábì lọ́lọ́wọ́ ó pe káwọn olùpèpè ọmọ pé ó ti ń kiri ní àlìkìyàmà ọlọ́jọ́ mi àtẹ̀yìn àǹtíptà wọ́tọ́ ọba mọ̀mùsáàk pé ayọ̀ ní fún ọ gbogbo ògbésẹ̀ rẹ tó gbé láyé ó ti dìdùnnú tó fi lọ bọ ọmọ ìyá rẹ tí ó gbádùn wò tó fi lọ ṣèbẹ̀wò ọmọ ìyá rẹ tí ẹ torí kankan wata bá wákìtà ti máa ọdẹ ni tọ́ sọ̀kánú àlìjáná ọlọ́run àlìjáná ọlọ́wọ́ a gbọ́dọ̀ fojú rẹ̀ náà gbogbo tí olóore ọlọ́run kọ́ sàánú ẹni kọ̀ọ̀kan wa àtúwájú ẹ̀dá anábìwá Muhammad nínú àwọn tí olóore ní kéèyàn máa pèrú wa. ànábì ní ẹni bá lè kọ irun pípé lẹ̀ fún àràkọ́ lè léwu fún lè mọ́mù pété ọba lè dè mọ́mù fáwọn èèyàn tó kírun fún àmúyẹ bàbá yìí ọwọ́ àdìjánu ọlọ́run àrí làdáni làràkọ́ lẹ̀ rẹ̀ fún bẹ́ẹ̀ èèyàn bá lè gbìyànjú asinali náà asina ìṣúná asarasana tí wọ́n rí ọdún méjìlá kọ́ọ̀lẹ̀ fún ẹnìkan tí fi ń pèrò tí ọ̀bọ máa lọ odidi ọdún méjìlá anábì ní wájú abatí láwùlì jàǹdà kọ́ wà nìyẹn lọ ọlọ́ndọ̀rọ̀ yẹn fún tọ̀. ọyọ ọdọ bọ́ọ̀lù yóò ṣe pèsè àti ni wípé náà ni wípé máa lọ ọdún mélòó ọdún méjìlá. gbogbo wákàtí márùn ló kí ń àmọ́ pé kò sí táwọn èèyàn fi máa ń du ládàá nínú àwọn tí nǹkan yé ìjẹ́ pé edu lè máa mú ládàá nínú ẹ máa dù torí ewu ní ipò lè máa mú bó ṣe rú làwọn wájú ọlọ́run ó kù sọ́dọ̀ ọlọ́run torí gbogbo jàmá wo kò fún ọ ìdájọ́ ń pè ń jàmá ní jẹkújà jẹjàmá wọn àtẹnirí àtẹniyí ń jẹjàmá ẹ̀fọ́ yorùbá náà mú. jàkújà bàbá ìdílé aláwà kìbárú gbogbo rẹ náà wọ́n wà lé ọ lórí níwájú máa rú so ẹrù ńlá ni o ìṣèṣe èèyàn kódà àwọn òbí èèyàn jẹ́ tí wọn ọ̀bá yàn máa ma máa o lè ṣe lè máa mú ìjà àdúgbò àti ni o bá ti yàn ọ ọni wà ụmụ mọ na wọn fà jẹ ládàá ni wà ní kàràwùkà bí wọn bá ní ọmọ jẹ náà gbé àkùsí lọnà ya na. ọ̀nà ọjà sílé wọn yánnayànna ọba kiri torí èdè torí torí náà èdè káà fi ọba sí ládàá nìyí. torí bẹ́ẹ̀ láti rí náà sùn ládá láti rí pé èrè jẹ́ mbẹ́mbẹ́ màtìwìlíyà ni ìmáàmà ìtàbíyàn léèrè pẹ́ iwájú ọlọ́run gbogbo àwọn tó lóoru bóun náà ṣe rí yóò gbọ́ sáárọ̀ ọlọ́jẹ́ fún wa wọ́n béèrè o sọ́ọ̀ máa wojú bàbá àdínì pé àtúgbọ́dọ̀ sọ àgbọ́dọ̀ wí olùbàbá àdínì wa àgbọ́dọ̀ sọ àǹbálógún lóko. alógun sì ń ba nǹkan jẹ́ ara tóbi lẹ́nu ká máa tẹ̀sìn dáadáa anábì ní òsẹ́nìkan lu yàtọ̀wọ́tà tí ó sàlùwàlẹ̀ tí ó ṣe dáadáa asọ̀lẹ́rù náà jẹjọ yóò fi kọ́pa àrùn méjì àfikọ́lọ́hún ó dojúkọ ọlọ́mọsàlá ìdojúkọ wá o báwa jẹ lè máa mú àwa náà látara adáàjẹ ládàáni àdìgbẹ burú káwa náà ó jèrè lára ẹ wọn ní tí ládàáni bá yàtí sàláwó wá kíbá wọn náà máa fi ṣeun etí ń wíwò ìwọ náà máa wí. wọ́n bá láǹfà ní kí wọ́n yàn wọ ní ládàáni wá má ṣe rẹ lọ́fẹ́ ẹlòmíà má ṣe rẹ nìkan etí ẹ̀ ní ládàáni ó fi máa pẹ̀rú ẹ̀gbẹ́ lọ́dí ẹ̀ ní símẹ̀. débi tí ó wí tí làdáni wí àwọn níbí wọn náà bá lè wí bíládánì tí ń wí yẹn mí kọ́ níbi yìí ni ó wọ́n fi kú o èyí tó ń fọkàn wí ni ó kìí ṣe ètò ọkàn wí tó ti gbàgbé tó ní ayélujára ti fara tó tún ṣe láìláìláìlá rà ayélujára ti fara ìtàkọ́kàn ni òsì ń bẹ̀ kékeré léwo èyí tó wá láti inú ọkàn tó ti tó rò túmọ̀ tó ń wí tó fún níṣẹ́ àdábìnrin rẹ̀ níbẹ̀ náà dákàlà ìjẹ̀lẹ̀. òun náà wà ní jẹ́nà ẹ yàtọ̀ síra wọn tàlákọ̀ọ́kọ́ ti ládáni tó ní pé wájàbà ọlọ́dọ̀ ọ̀hányà títa wá tá à ń wí yọ o òun ní mọ fi bẹ̀ ó nínú ṣe ẹgbẹ́ yòókè ètò wí tá à ń wí sí fi ṣùgbọ́n ti rọ́dún méjìlá kà wájàbà kọ́ wà nìyá nà ọlọ́ ọlọ́jà wọ ọlọ́yọ́ ló sí wa tó ní màtí láti gbogbo ntẹ́ni kọ̀ọ̀kan wà ní sí olóore tá a ti ń ṣe ti gba lọ́wọ́ èèyàn mẹ́jọ lọ́dọ̀ wa ètò àmà ní sí olóore sí ọlọ́run ní máa fi dáadáa lọ́rùn ọlọ́run ìjọ rọ̀ wá lọ́rùn ọlọ́run tó ti wá yọrù sí wa ìlú wa tẹ́lẹ̀ mọ̀ yìí mẹ́jọ ọlá àti tóbi ọlọ́run àti gbogbo àwa mùsùlùmí tí a tún gba àwọn ọmọ ìyá wa tí wọ́n wá bá wa lálejò lọ́jọ́ òjẹjọ tí a gbà wọ́n ní àlejò nínú ìjókòó tí wọ́n ìdó tíán nínú ìnáwó ìnára orí àwọn tí wọ́n tún mú ìtọ́lọ̀ fún wa tí wọ́n fi gbàlejò yẹn tó sì tún fi sọ wá ní ọkọ̀ dáadáa yẹn gbé lọ bá ìlú ìlú dáadáa ni kódà nǹkan báyìí tá lò gbogbo ẹ̀ látòkèdélẹ̀ wọn gbàkọ́bọ̀ lọ wa láti lọ bomi ìyáàmà fojú wọn ṣe rí ọgbẹ́ ẹnìkọ̀ọ̀kan tọ́lọ́run lù fún dáadáa yìí àná ọlọ́yọ́ ọmọ abẹ́ ẹnìkọ̀ọ̀kan yìí ni o ọgbẹ́ bàbá wa kò ní jáde wọn fún yín o ọba tó ń ṣiṣẹ́ sìn ní ojúrọ̀ fún yín àdúgbò àtàmọ́lẹ́ àdín tí a fi dìde wa tá a fi pọ́n síláàmù lé gbogbo ọ̀nà tọ́lọ́run gbàgbà sọ àpọ́nlé bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wa ọlọ́run ni wọ́n kú lára wa o yọ̀wọ́ àjẹsí olórí ọmọ àrọ̀ alọ́run àná rẹ̀ ọmọ bá wa gbé subhanahu rabbika